ẹ̀yin bàbá àti ìyá wa ẹ̀yin arákùnrin àti arábìnrin a wá síwájú yín lónìí láti bá yín sọ̀rọ̀ nípa bí a ti ṣe lè ní ìbàlẹ̀ àyà tòótọ́ tí a ń pè ní àlàáfíà nígbà láéláé rí àkókò pàkáwà tó ṣe pé kò sí ohunkóhun kò sóòrùn kò sóṣùpá ọlọ́run ò ti dá ohunkóhun ṣùgbọ́n ẹni tó wà náà là ń pè ní ọlọ́run nígbà tí ó pẹ́ ọlọ́run wá dá àtòrun ní àtòṣùpá ní àwọn ẹranko àwọn igi ìgbẹ́ ilẹ̀ àti òfurufú níkẹyìn ló wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀ kò ṣẹ̀ ní láti ṣe làálàá kan kó tó dá wa ó kàn sọ ọ̀rọ̀ lásán ni ó sì dá àwa ènìyàn ẹnì kìíní tí ọlọ́run kọ́ dá ọkùnrin kìíní tó kọ́ dá là ń pè ní Adam ẹnì kejì tó sì dá òun ní Éfà ó dá wọn ní mímọ́ ní pípé wọ́n láyọ̀ wọ́n ní ohun tá à ń pè ní ìbàlẹ̀ àyà tòótọ́ ṣùgbọ́n nígbà tí ó dijọ́ kan èṣù tí í ṣe bàbá irọ́ bàbá èké ó lọ purọ́ tàn wọ́n jẹ ó fi rọ́gbò tọ́ lọ́wọ́ wọn ó purọ́ fún wọn ohun tọ́lọ́run ní kí wọ́n má ṣe wọ́n ṣe ìgbà náà ló wá ti di pé ẹ̀ṣẹ̀ dé ìyà dé ìpọ́njú dé ikú dé ẹ̀ṣẹ̀ sọ ọkàn wọn di búburú ó sọ wá di ẹni ibi nítorí náà ẹ̀rù dé ó di pé wọn ò lè rí ọlọ́run mọ́ inú wọn ò mọ́ ṣùgbọ́n ọlọ́run sì á mọ gbogbo nǹkan wọ̀nyí ó sì á sọ fún wọn pé ẹ ti ṣe àìgbọràn lóòótọ́ òun fẹ́ràn yín òun lòun dá yín ṣùgbọ́n nítorí pé ẹ ti ṣe àìgbọràn ẹ ti ṣe ibi yìí òun ní láti jẹ yín níyà nítorí ìyà yìí nítorí ẹ̀ṣẹ̀ yìí tẹ́ ti ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run olódùmarè ó fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe pé ó sọ fún wa pé bó tilẹ̀ ṣe pé a ti ṣẹ̀ òun fúnra òun lòun bá gba ìyà yìí yìí jẹ nítorí wa nítorí àti ṣe ètùtù kan ṣoṣo náà ta ní láti ṣe ká tó lè rí ìgbàlà padà sọ́dọ̀ wọn ọlọ́run nítorí náà nígbà tí àkókò rẹ̀ bá tó òun fúnra òun lòun ò wá sáyé ní àwọ̀ ènìyàn a wàá bí òun a sì máa pe orúkọ ọmọ náà tá bí ní Jésù ọmọ yìí yóò dàgbà yóò di ẹni rere ẹni ńlá yóò ṣe iṣẹ́ ribiribi fún ìgbàláwọ̀ ẹ̀dá níkẹyìn o yóò kú o a ó pa á nítorí ètùtù tí òun Ọlọ́run ní láti ṣe nítorí ẹ̀ṣẹ̀ wa ká lè rí ètùtù yìí ká lè rí ìdáríjì nípa ètùtù tóun ó ṣe nítorí ẹ̀jẹ̀ Jésù ẹbọ tí a ṣe àárò yìí ẹbọ tí òun ó rú yìí tí jésù ó rú nípa ikú rẹ̀ yìí ni ó jẹ́ ẹbọ kan ṣoṣo náà tí a ní láti rú fún wa kò tún ní sí ẹbọ mìíràn mọ́ kò ní sí ètùtù mìíràn mọ́ ètùtù náà tá a bá sì ti ṣe ni ó jẹ́ èyí tó tó láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò kó wọn ọlọ́run lè dáríjì wa ká lè tún rí ìyọ́nú wọn ọlọ́run ká lè padà sọ́dọ̀ wọn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé láìsí ìta ẹ̀jẹ̀ sílẹ̀ kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí èyí ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ ó fi jésù kristi ọmọ rẹ̀ ta wá lọ́rẹ pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ò ní í ṣègbé ṣùgbọ́n yóò níyà nípẹ̀kun èyí báyìí náà ni a fẹ́ kí ó yé yín nísìnyẹ farabalẹ̀ nígbà tí wọn ó tún yí ẹ̀rọ yìí padà sí òdì kejì kẹ́ lè ìtàn yìí torí kò tí ì parí nísìnyí náà ẹ mú sùúrù o.